والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد وعن أبي معبد المقداد بن الأسود رضي الله عنه قال قلت لرسول الله صلى الله عليه وسلم أرأيت إن لقيت رجلا من الكفار فاقتتلنا فضرب إحدى يدي بالسيف فقطعها ثم لاذ مني بشجرة قال أسلمت لله أأقتله يا رسول الله أأقتله بشجرة فقال أسلمت لله أقله يا رسول الله بعدما قالها فقال لا تقتله فقلت يا رسول الله قطع إحدى يديه ثم قال ذلك بعدما قطعها قال لا تقتله فإنه بمنزلتك قبل أن تقتله وإنك بمنزلته قبل أن يقول كلمته التي قال متفق عليه إقبال ولا تدعو أبو عبد الله أبي أبو معبد المقداد بن الأسود قال أبو يا مسيح wọ́n ní mo sọ pé ìrànlẹ́ ń ṣe ọlọ́run wọ́n fẹ́ kí ẹ sọ fún mi nípa tí mo bá pàdé ẹnìkan nínú àwọn kèfèrí tí mo bá pàdé ẹni undisturbed. mo fẹ́ kí ẹ sọ stop. ẹ sọ fún mi nípa tí mo bá pàdé ẹnìkan nínú àwọn kèfèrí tẹ̀mí pẹ̀lú rẹ̀ wá jọ wọ̀yájà ibi tá à ń ti ń jà yẹn lọ́ba ti mú idà lọ́ba fi sá mi ní ọwọ́ kan ọwọ́ tó fi dà sáyì ọwọ́ gé ثم لاذ مني بشجرة kẹfẹ́rí yìí wá lọ́ọ́ farasíkò sára kíkan. وجزء هواء إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام النبي صلى alayhi wa sallam ó fi hàn wá wípé nǹkan tó jẹ́ tọ́ ti hàn nítorí sì dé ìwọ náà ti hàn àwọn kankan wá ń bẹ láàrin èèwọ̀ ni ẹ̀tọ́ ni eléyìí ó ti wá ìsọ̀ fún ẹ̀sìn rẹ̀ àti ọmọlúwàbí o ẹni tó bá ṣubú sínú nǹkan yẹn ó ti ṣubú sínú haram torí ẹ irú rẹ̀ pọ̀ nínú gbèsè ayé wa ìdí gánì ẹni táwọn èèyàn máa sọ pé sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ẹlòmíràn ti sọ pé tẹ bá lè mú àyà wọ́n sọ pé sìkú ọ̀tọ̀ wa òun fún yín lẹ́bùn wọ́n sì gbàgbé kó òun lè ráyà tó mú wa wípé sìgá tọ́ torí ẹ̀ gbogbo nǹkan tí wọ́n ti ń sìn yàn ròyìn ròyìn yẹn kẹ́pìnà sí la láfíà bá fi lè kán lù ẹ ti kán lù haram ó túmọ̀ sí pé haram náà làwọn nǹkan tí èèyàn ń ṣe iyèméjì nípa rẹ̀ tó bá mọ lórí bẹ́yìn ti sọ̀rọ̀ eléyìí ìyẹn tó bá gbé bẹ́yìn ti sọ lọ́mọ ṣùgbọ́n ọ̀rọ̀ jù bẹ̀rẹ̀ tọrọ clear nínú òfin Islam pé bitcoin yẹn haram. النبي صلى الله عليه وسلم أتي في هواء فيك الذهب بالذهب مثلا بمثل يدا بيد والفضة بالفضة مثلا بمثل يدا باليد فإذا اختلفت هذه الأجناس فبيعوا كيف شئتم إذا كان يدا بيد أليس جو يا فراق ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ fún mi wọn náà gbà òdì wọn tó san lòdì wọn tó gbà. ẹ sì lè ta fàdákà sílvà náà àmọ́ òun náà ọ̀kan gbọ́dọ̀ dùkan lọ eléyìí tẹ́ fẹ́ san eléyìí tí a fẹ́ gbà ọkàn gbọ́dọ̀ dùkan lọ ẹ gbọ́dọ̀ sọ pé torí pé góòlù tuntun lélẹ́yìí ẹ sọ pé lè wíwó rí ni ẹ gbọ́dọ̀ sọ pé góòlù yìí wọ́n ti rọ́ góòlù yìí góòlù sọ́jọ́ kúta ni wọn ò tí ì rọ́ ọgbọ́dọ̀ dọ́gba bẹ́ẹ̀ náà ni sílvà ẹlẹ́bàá ní sáwọn owó yẹn bá ti yàtọ̀ wọ́n fẹ́ fi gold wọ́n fẹ́ fi ra sílvà wọ́n fẹ́ fi sílvà wọ́n fẹ́ fi ra gold tàbí ìhù kẹfì ẹ̀ta bàbá ṣe wò yìí ètò túmọ̀ sí pé gold ẹyọ kan wọ́n máa fi ra sílvà mẹ́wàá àbí méjìlá ẹ̀yìn ògbóró àmọ́ kọ̀ǹdíṣàn rẹ̀ ni pé ìdàgà nàyẹ́dẹ́n tẹ̀lẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ fún mi wọ́nà. ẹ rí i pé bitcoin kìí ṣe bitcoin là ń fi ra bitcoin à ń ra bitcoin pẹ̀lú dollars náírà pansẹ́lì euro yen rand gbogbo àwọn owó tó wà láyé yìí lẹ́yìn òfìrà but that bitcoin you are buying can be seen ẹ̀ lé kí á ní mọ́ra ẹ mọ̀ kó ti takun dáná bì wò ó ní tó wó bá ti yàtọ̀ síra wọn ẹ ta bọ́ bá ti wò yín ó lè ní náírà kan ra one million bitcoin ó lè fi bitcoin kan ra one million naira ẹ ta bọ́ bá ti wò yín láàkìn ọgbọ́dọ̀ jẹ́ hand to hand àrí náírà tiẹ̀ tó kọ́ wa where is bitcoin? sẹ́lù kan wà láyé tí wọ́n ti rí bitcoin rí ẹ dáhùn ẹran kẹ́yìn náà ti wà involve nínú bísíǹsì yẹn gbà mí ìlú wo lẹ rò fún ti rí bitcoin rí tówó tó ṣe rí tówó tó ṣe fọkàn rárá ẹran náà pè ní digital numbers digital numbers ẹni wọn ń pè lówó kìí sowó ẹtànjẹ lásán torí di ẹlẹ́kọ̀ọ́ tọ́lá bí òkú ẹ sì máa ṣé nǹkan yẹn àwọn Japan máwọn kan ni wọ́n dalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lúláyé tí wọ́n ti sọ pé liberal nations làwọn àwọn ti bọ́kùn òmìnira òfò ń bẹ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbà wọlé nínú ọ̀la Amẹ́ríkà wa gbàtà ń di olórí Amẹ́ríkà ti tẹ́lẹ̀ tọ́sẹ̀ lọ lánàá léèrè kí ló dé tẹ̀ gba bitcoin wọlé wọ́n láwọn ò lè gba uncertainty wọlé nítorí pé at the end of the day ó lè result sí káwọn yóò lose àìmọye owó bìtìbìtì owó òdodo ni because you are buying nothing kí ni wọn bá fi san fún ha ẹ̀yin náà ti mọ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní kọ̀pẹ́ kó jìnnà yìí lórí bitcoin yìí náà ni agbúrò pé òfò ńlá ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn kankan jẹ́ ẹ̀ wọ́n jẹ́ àwọn tí wọ́n lówó tó pọ̀ jù nínú bí wọ́n ti ń bitcoin láyé wọ́n withdraw wọn gbàtà gẹ́tì lójú kan ti jere jere jere jèrè jèrè tọ́pọ̀ wọ́n ti wá sírò rẹ̀ pé kò dájú pé rè lè sìn lè bọ́ sí mọ́ láéláé wọ́n bá wùdọ̀ gbogbo gbogbo àwọn onítọ́rọ́ onísìsì ẹni tó kó onírúbẹ̀ àti owó alága owó eléwédú àtàlámọ̀kọ́mọ́lá àwọn sọ̀kùn ni wọ́n ń wa ẹkún mu àfi bíi gàrí ẹnìkan sọ fún mi ní ẹnu gbà yẹn pé subhanallah síbẹ̀ sọ pé kí ni yọ̀ọ̀dà ah, ọ̀dà náà làwọn máa ní òfin ọlọ́ wọn ni ọ̀pọ̀lọpọ̀ ń mọ̀ lába yìí ẹlòmíì lùbí owó gidigidi apárúkọ ní twenty million sówó one plane nígbà táwọn ilé yẹn withdraw trillion trillion billions of dollars so ọ̀pọ̀lọpọ̀ fall down ẹ bá ti gba kádàrà kòdòrò ń retí èèyàn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ bitcoin ọ̀bọ̀fin ọlọ́wọ́ bá ẹnìkan lọ́lọ́tọ́ ọ̀sọ̀ kìlọ̀kẹ́yìn kìlọ̀kẹ́yìn tó bá gbọ́rọ̀ ara rẹ ló tù tó bá gbọ́rọ̀ ẹni tó lọ́tọ̀ ńjọ́ tí ó bá laná mọ́ ọ lọ́wọ́ tó lọ́lọ́ kó ṣe kó digbadigba àríkọ́ lọ́ bá lé o ti kó bá mi báyìí mo rò pé yé ó rí kó ní o tilẹ̀ fún nípa àpò gbàdùn síbò ń kàn pàṣẹ pàṣẹ wá ń tò nípa tòǹgbà tí wọn náà bá ọba lọ́bẹ̀ tó ti dín إليه jẹ́ bó نعم إيه. قال الله الذي أسقوا يا الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبين أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين ipò kí èèyàn tó bá gbérò nǹkan wá bá ẹwádìí o kí ẹ má bàa lọ sẹ sáwọn èèyàn kan látàrí àìmọ̀ kí lọ ṣẹlẹ̀ pàtó kí ẹ padà wá dẹni tí ọmọ kábàámà lórí ń tẹ ìfà ìmọ̀kan sí. ẹ mọ̀ pé nìsín láwùjọ tiwa gbọ́ ìsọ̀ ìpọ̀ nítorí pé àwọn èèyàn púpọ̀ wọn wọn àwọn àníṣẹ́ ẹni tó níṣẹ́ ọ̀kọ́jú ń fẹ̀ rẹ̀ gbogbo àwùjọ tó bá ti jẹ́ pé àwọn èèyàn ọba kọjú ọsẹ tiwọn wọn àmójútó tó lè wúlò fáwọn òfófó máa kọ̀ á máa gbọ́rọ̀ ká í máa kọ̀ òyìn máa ń dilẹ̀ lèdínú ẹ pé gbọ́ ìsọ yìí gbọ́ ìsọ yìí ó kọ̀ láwùjọ pa ìmọ̀ abanijẹ́ ó kọ̀ láwùjọ wa nítorí pé oníkálukú ìránṣọ rẹ̀ ń di ogbe ya wọ́n kàn lè rí i pé wọ́n nísìn ẹsẹ̀ lọ́ máa fi sà láti là kámbẹ́ o títí dókè eléyìn gbẹ́ ní òsínà gbogbo ẹ o bí wọ́n bá mọ́kò sọ yọ̀ọ́ta yóò ké eléyìn o wọ́n kàn rí i tó gbé kẹ̀kẹ́ rálì tẹ̀jẹ̀ wá ní o wọ́n rí i tó gbé wọ́n bá ní ọ́ ó ti fi nǹkan tẹ̀ ní. yẹn ni pé òsì àtìyà ló yẹ kí wọ́n jẹ kù nígbà tẹ́ rí ìwé tó ọgbà wálé ayé tí ọmọ eléyìí o olójì ni o kẹ̀kẹ́ kúkú kò ní tọ́sí láyé tó kù wọ́n á máa rojọ́ rẹ̀ ká wọ́n á máa rò ká ẹni bá ti gbé wá bá gbé à ọmọ oní ti dọ́gbọ́n sí tiẹ̀ oní àti ẹni o oògùn owó iná ta ti ta àwọn aṣọ gbogbo yín lọ wà lórí ìlà àbí ẹ̀kọ́ ni torókùn owó ti ní òsì jẹ́ ẹni gbàtẹ́yìn ti gbàgbọ́ pé ọlọ́run kì í fún lówó láwùjọ tí ojú àwọn ọ̀daràn ni ọlọ́run yìí fún lówó ń bẹ̀ gbogbo ẹni tó bá ti lówó tẹ́ǹdì ni ajẹ́pẹ́ wọn náà kú palẹ̀ mọ́ sí tẹ́ǹdì dọ́tọ́ bá fún ọ lówó tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wá inú sí wọn náà lára ó fi sùn ó fi para torí bí wọn náà ti fẹnu arọ́ọ̀fù lórí àwọn kan àwọn yòókù náà ní gbẹnu faláró ń jọ tiẹ̀ náà àwọn àníjọ́ àwọn èèyàn sì kà wọn náà gbà pé ọ̀nà ti bá àwọn kan jẹ́ ni. màmá tẹ̀dí inú tún dáa nítorí wọn náà fi ń san fáwọn èèyàn wọn fi san fún wọn náà bó o bá ti sẹ́nu ẹ tó sẹ́ńdédé síbí tó o máa fẹnu rẹ wá rọ̀ ọlọ́run ò ní jẹ́ káwọn èèyàn náà fẹ́ wá fún lórí tiẹ̀ nígbà tí wọn náà tọ́lọ̀ ń bá bù láti. bí wọ́n ti wá tẹ́tọ́ bẹ́ẹ̀ nìkan oníwàbá àá nínú fúra oníwádìí oníwádìí so wọ́n sọ pé àwọn náà fura láì jẹ́ pé wọ́n wá jù irú àwọn àwa ló ti pọ̀ jù láwùjọ yorùbá yìí yẹ́sẹ̀ lóyè láti gbogbo bí tí yorùbá bá wà láyé wọ́n yé kọ́ṣẹ̀ ẹnu wọn ó dàbí ìgbà tó ṣe pé kálukú jẹ fùrọ̀ adìẹ wálé ayé tọ́ yorùbá ìwádìí o tó máa ti gbé ọ̀rọ̀ bàjẹ́ wá bá wọn fún ìwádìí wọ́n sì gbàgbọ́ pé ẹni tó gbọ́rọ̀ wá bá àwọn màláìkà yìí kọ́dà kése màláìkà kékeré màláìkà Jibril nazala bihi ruuxul amiin ala qalbika litakuna minal mundiri bilisanin carabiyyin mubiin. o kò yé wa <laughs> wọ́n ti gba ọ̀rọ̀ wọlé wọ́n abẹ́rẹ́ sí ní bọ́ǹtì jẹ wọ́n bẹ̀rẹ̀ sí bàjẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ tọ́lọ́mọba tó àṣírí kọ́rọ̀ rí bẹ́ẹ̀. Ah, hmm, ọlọ́gbà ẹnu mi ṣé awílẹ̀ mi náà wí ọfẹ wọ jahanna tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà jahanna ma Ọlọ́run gbé kalẹ̀ lásán àfi torí ẹni tí ó wọ ẹ jẹ ká máa sọ ẹnu wa ah, ah, ó lówó ó tún wá fẹ́ fi ra rẹ sẹ̀sì ẹ mọ̀ pé kí n gbọ́rọ̀ tèmi náà máa sọ lé kí n má wá jù nípadà fi ra mi sẹ̀sì ni àfi káṣíìrì ọmọ tù sẹ́ni tẹ́ ń bàjẹ́ torí káṣíìrì bá tù sí ó kúbi tó gbègbà tọmọ pé wọn náà kúkú ní gbà àwọn tí lè máa bẹ ní ẹlẹ́ni jẹ́ ok owó jẹ́ sọnù nà wọn kúkú jí owó jẹ tówó tiẹ̀ bá sọnù tó sì máa kó ń lo ti pè lẹ́jọ́ abúlé ọmọ bá yẹn jẹ́ sábà tí wàá gbọ́rọ̀ wàá bá àwọn oníwádìí àwọn oníwádìí àwọn oníwádìí àwọn amúyàn lọ́tà láì jẹ́ kó ta kan sí wa ẹnìkan ó ní gbogbo èèyàn ń sọká sí pé ọwọ́ tó fi kọ́ ìyàwó rẹ̀ kọjá ó wá fà tó ń bá ti rí ọmọ inú rẹ̀ kàn máa bí o ẹ láti sọ̀rọ̀ lọ ìwọ lọ́kọ̀ ẹ̀ pé ọmọ tiẹ̀ lọ́kọ̀ ẹ̀ ok ńgbà tí n tó ṣe tó dùn ọ́ kí lọ́ọ́ kó ṣe kó pé n tí wọ́n lò ṣe báyìí báyìí tó sọ lò ṣe bẹ́ẹ̀. Ah, mo ṣe bẹ́ẹ̀ ó sì fàánù kù ó bá fàánù kù fẹ́ mọ̀ pé tó bá ṣe máa ó lè ṣàlàyé tiẹ̀ náà àwọn ìwádìí ìbàjẹ́ èdè náà ta nìta wọ́n wá ní àwọn gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yé lọ síbi pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá gbé wá bá wa ká máa wádìí sẹ́mi bá ti mọ̀ pé ní wádìí ẹni tó gbé wá bá mi ó yẹ kí n kí fún débi wípé kò ní gbérú ẹ̀ wá má lọ́la má ba lọ́kàn jẹ́ kọjá àbíkí àfọ kí ló dé tọmọ kọrọ orí bu abẹ́mi ìbàjẹ́ ètò ẹ̀yin tí rọrọ̀ sọ da sọ kí ló dé tó tẹ́kọ̀ọ́ ń ṣèkọ́ ni máa ránṣẹ́ tó bá ti lọ́la kò tún gbérú ẹ̀ wá bọ̀ wọ́n dá ní ìsìn gbogbo dáàmú wa gbọ́ ká a kàn gbọ́ pé àwọn fúlàní o ń pààyàn ní gàngàn wọ́n ti ti ráwọn èèyàn mú ní bàràpà ṣé oní àwádìí àbá àníwádìí àwádìí o àwádìí kọ́dà òun tún léwu púpọ̀ ṣé ẹ mọ̀ pé ròyìn kan ti wá bá ẹnìkan ti ń pààyàn ẹ dákun sínú ó dùn kẹ́nìkan máa pààyàn tá a bá gbọ́ pé nìkan ń pààyàn njẹ́ òkùnkọ́ wá sórí wa ni pé ọ̀nà wo láti dalẹ̀ tá a bá dalẹ̀kùn lẹ́rọ̀ tí ọba gbọ́ àwọn náà gbọ́dọ̀ wọ́n náà tó yẹ pé àti dojú ìjà kọ́ ni wọ́n fẹ́ kó ṣe páwa náà padà pa kẹ́ ẹ̀ bá wádìí ẹ̀ sì yàn pa ọ́ kẹ́ ẹ̀ sì sì yàn dá sí ọ̀sán ju kẹ́ ẹ̀ sì pa lọ nítorí pé ẹni tẹ́ ẹ̀ sì pa kò ní lè jí máa o amẹ́ni tẹ́ ẹ̀ sì dá sí ó yẹ kẹ́ ẹ pa ẹ wá dá sí ọ̀sán ju kẹ́ ẹ̀ sì pa lọ eléyìí wọn gbọ́dọ̀ wádìí gan kẹ́ran káwọn rẹ́díò tẹ̀ rí i ọ̀pọ̀ ẹ̀mọ́yé ìròyìn làwọn ilé rẹ́díò máa ń gbé lórúkọ pé wọ́n fẹ́ da omi àlàáfíà rú máwọn èèyàn lọ́wọ́ tẹ́lẹ̀ tí ọba yíwọ́ tán bá mú ẹni tó kàrò òun náà sọ pé fẹ́ẹ́ gbé lóun lọ níwọ̀n ọ̀jọ́ irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ gan torí ẹ̀ kí gbogbo oúnjẹ bá ti gbọ́ lórí rédíò ní kẹ́rù kọ́ ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ àmọ́ para ọláìní ti ẹ wà á di. bákan náà sẹ́mi pé social media yìí sẹ́mi bá kó ìròyìn tó wà lórí social media sẹ́mi bá kó sọ́nà mẹ́wàá sẹ́mi pé ìdá mẹ́sàn-án àbọ̀ nínú rẹ̀ irọ́ ni máa ń jẹ́ bóyá wò sí ìdáwò rí ọ̀pọ̀lọpọ̀ information tí wọ́n fún wa lórí social media irọ́ ni o ẹ̀yẹ́ wa pẹ̀lú ìkànnì tó bá sí YouTube tí wọ́n bá yí àwòrán kan síbẹ̀ àkọlé tí wọ́n tẹ̀sí máa wò ó sí ntí ń lábẹ́ àkọlé nǹkan bá sí wò ọmọ sọ pé ah, kí ló àkọlé tí ẹ kọ kí ni tí ẹ sọ pọ̀ tẹ̀lé wàá rí i pé gbogbo ẹ yá tẹ̀síra wọ́n máa kọ ìròyìn lọ́nà tó jẹ́ pé yóò da èèyàn lọ́kàn rù lọ́nà tó lè dé omi àlàáfíà lóru lọ́nà tó lè mú gbódò ń ró sọ́mọ́ àmọ́ tẹ́ ẹ bá wo ohun tí ń bẹ lábẹ́ ìròyìn tó ń kọ àkọ́lé yẹn fún ẹ rí kókò jọra wọn. gbogbo ẹ̀ wọ́n ní e láti fi gbẹ́mí àwọn èèyàn gbóná láti fi dá pákáleke sílẹ̀ láàrin wọn. torí rẹ̀ gbogbo ìròyìn tó bá gbọ́ ọgbọ́dọ̀ jọ wò. torí ẹ̀ ti jẹ́ fáwọn iléeṣẹ́ ìròyìn yẹn iṣẹ́ tí ń bẹ wájú wọn pọ̀ gan o. kò tó kékeré kan máa fún wa news ní ìsàgó mẹ́fà ní ìsàgó mẹ́sàn aago méjìlá aago mẹ́fà rọ̀lẹ́ aago mẹ́wàá alẹ́ kò tó gbogbo ròyìn tẹ́ bá sọ fún ẹ gbọ́dọ̀ jọ torí tẹ́ ẹ bá jọ níta lè ti dàrú ti pọ̀ ju níta lè ti tún ṣe lọ. ìgbà míì èèyàn kan ni wọ́n ti kú pa ẹ rí tí wọ́n sọ pé èèyàn tí wọ́n pa èmi gan pẹ̀lú ojú mi báyìí mọ́ká òkú mọ́kànlélógún à èèyàn mélòó ní bẹ́ẹ̀ lù ìlú téèyàn àádọ́rin wà àwa ka òkú mọ́kànlélógún ìlú ti tú àbí òsì kù wàrà èèyàn kan ni wọ́n pa. ìfẹ́mọ̀ kẹ́yọ̀ kan náà ti wọnú dáhùn náà wí twenty one but twenty yẹn additional life irú rẹ̀ pọ̀ ẹ wá pé two ẹni ṣé máa níbẹ̀ lẹ́sẹ̀ lẹ́ńdì kan táwọn ohun èròyìn bá débẹ̀ bíbí bèsì. Voice of America Deutsche Welle Voice of France àwọn lè sọ pé àwọn reporters wa Stand me on the ground àwọn sọ pé èèyàn one hundred and fifty ni wọ́n ti pa wọ́n sì ṣe èèyàn six hundred wọ́n sì wọ́n lè sè kódà akọ̀ròyìn wa tún sọ pé àwọn kan tún bẹ tó yẹ pé wọ́n bẹ mí ẹni tá à ń wa bóyá wọ́n bẹ lẹ́yìn ní àbí wọ́n ti kú àdìmà á máa sọ fún yín bọ́ bá yá. abẹ́ ẹ̀kọ́ nígbà tí ọlọ́pàá ọba sọ̀rọ̀ àwọn ọba èèyàn márùn-ún wọn pa ọ́ wọ́n sì fèèyàn méje léṣe àà èwo ni ká gbà kú. ẹ̀rí káwọn ilé rẹ́díò yìí lọ́pọ̀lọpọ̀ wọn máa ń jáwé tóbi ìfọlọ́pàá wà ń bẹ̀ òun lọ kà yẹn torí pọ́lọ́pàá wa láwọn orílẹ̀-èdè tiwa àwọn èèyàn dáhùn èèyàn lọ́wọ́ kọ́ pé ẹ má para yín àmọ́ àwọn ti ní nǹkan tí wọ́n fi kàyé èèyàn tí wọ́n bá pa tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀. mo rò péye bó ṣe rí nù láwọn African countries àwọn oníní ẹ má jà o ẹ má gbójú jà ẹ má dojú jà kọ́ra yín o àmọ́ tẹ bá ti para yín tẹ̀ pé wá àwọn àkàyè casualty àbí òye wa èèyàn mélòó wọn pa èèyàn mélòó wọn sá lọ́gbẹ́ẹ́ ok bọ́lọ́kọ̀ ọ̀bá rí wa dájú ká mọ́ para kọ́sá gbọ́dọ̀ ṣe mistake ní nọ́mbà dọ́bà kan fa ọlọ́pàá wa káǹtì pé márùn wọn pa méje wọn ṣe léṣe bíbí tí wọn ni wọn pa one fifty six hundred ni wọn ṣe léṣe èwo ni ká gbà fún. sẹ́fà tó lè gba bíbí ti bọ́ ìlú wọn dà òrò kálukú wa náà yà lọ wá dà á lọ wọ́kọ̀ gbogbo yẹn wọ́n ti pa tán ẹgbẹ́ àpò àwọn ẹni tó pààyàn lẹ́wàá rí i pé ẹ̀sìn yẹn pa torí ẹ gbogbo ròyìn láyé tí wọn bá ti wá báyẹn máa wádìí ẹ máa wádìí sẹ́mi kẹ́ni tó ti kú wọ́n ti wọ́n ti kéde kó ti kú láì níye gbà àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ àìníye gbà wọ́n ti kéde bọ́yàwó kan wọ́n lè ti kéde kó ti kú mbomi tí wọ́n máa pé ẹ ọmọ dàka sórí Yorùbá lẹ́mù àbí bẹ́ẹ̀ kọ́ ni ìtọ́jú ọdún kan ìwú ọwọ́ gbọdọ̀ ọdún. ìdáǹgbé tẹ́lẹ̀ ọlọ́run ọmọ ìgbà tá ti ti kú ẹ pààyàn táwọn ìwé ìròyìn ńláńlá gbé social media gbé àti kókókó lára ọkùnrin lò ok ẹnìkan wá bínú tẹ́lẹ̀ òun á gbọ́ pé tọ̀ ẹ èèyàn lówó ju bẹ́ẹ̀ náà lọ ó padà kú jọ́ ni èèyàn kọ́ ọdún náà ẹ náà ló mú ni gbọ́ ikú lágbájá àà kí ni lágbájá ṣe fún gbogbo orú àwọn nǹkan wọn ẹ máa wádìí ẹ máa wádìí gbogbo òròyìn tí èèyàn bá fi sọ fẹ́ lómi tó ń wádìí tẹ́ ẹ bá wádìí ẹ kàrà mọ́ eléyìí jẹ́ bó ti jẹ́ bó. wọ́n lẹ́nu tó fẹ́ ṣe nàṣí àfárá yìí gbára social media tọ́wá ti mà pé tóun bá sọ pé òun fẹ́ pèpè lọ sí di pé ẹ má máa jalè àwọn èèyàn ní sí i tó bá kọ́ ọ̀bẹ̀ wọ́n á gbáwòrán fọ́tò obìnrin kan sí i fẹ́ pé sinmi àti pátá nìkan ló ń wọ̀ àti pọ́mú wípé fọ́tò yẹn máa attract yín ṣé bá ti kílíkì fọ́tò báyìí náà sí àná jáde ṣé ìgbà tó ṣe ń dá ọ̀daràn ló náà <laughs> tòró fi ṣẹ̀rí àṣọ pé al-ghayatu la tubarriru al-wasila àfojúsùn mi dà kò lè so ojú ọ̀nà tí ọ̀dà tó fẹ́ sọ̀ débẹ̀ ní tòun náà ń kọ́gbọ́n polówó bàjẹ́ yìí ṣẹ̀rí ọlọ́run fara mọ́ náà nínú àwọn kẹta ṣe lórí social media tí ọ̀dà ọ̀nà ẹnikẹ́ni kan ṣe pé tó bá yẹ pé mùsùlùmí gidi ni ọ́ tó sì fẹ́ wà lìjánà sẹ́ndì mẹ́sẹ́jì ní ọgọ́rùn-ún ń bọ́ mbẹ́ gidi àlàsàn làsàn olùkọ́ yìí ọ̀rọ̀ apamẹ́sẹ̀ ọ̀pamẹ́sẹ̀jì rẹ̀ ń kálukú sùn pé kí n ìgbà ni ọmọ bọ́ sẹ́ndì kù èmi gáà bíi lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́sẹ̀gì yẹn fídíà ní ti máa hàn mẹ́ ó lè ní kó wí gbólóńgbà yín gbà báyìí kó wí lẹ́yìn náà gbà yín gbà báyìí kó ó rí nǹkan ìyàlẹ́nu lónìí tí ó ṣẹlẹ̀ jọ ten years including myself abẹ́ ẹ̀gbọ́n <laughs> má sẹ́ndì ẹ̀ má sẹ́ndì ẹ̀ kálukó sí mi náà. wọ́n ní bàbá èèyàn ń dáko èèyàn náà sì lèèyàn bá wọn mójútó ko yẹn ní dídá àmọ́ bàbá yìí fún yàn lówó kan pàtó lórí iṣẹ́ tẹ̀ ń sùn tí bàbá kan sọ ni pé wọ́n bá nídìí oúnjẹ ìwà àtìyàwó àtàwọn ọmọ ẹ máa wá oúnjẹ lóko lọ lékẹ́ lọ máa jẹ àìsàn á gbígbé bébí bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ ìbùsẹ̀ sọ wá ní oúnjẹ kọ́lọ́rọ̀ tó ń bùkátà gbogbo gbà ó ń bùkátà owó láti gbọ́ bùkátà lórí ìyàwó àtọmọ bó tiẹ̀ tó ń jẹ àwọn egin ráìsì sá àwọn egin spaghetti sá tó àwọn èsì tó ń gbin fúláwà sá ẹ àwọn egin ẹran sá tó tó bàbá owó láti lọ ra gbogbo nǹkan bàbá ní bàbá ti wá ìjọ wà lóko àwọn ò ní wàhálà kan bọ̀ fà àmọ́ àwọn olówó táwọn kù kò sí wàhálà tó bá fi yé bàbá pé tó ń ní owó ló ń bùkátà tí bàbá wa yọ̀ǹda fún pé kọ́ wa èyí tí ó bá tà fi rówó nínú èrè oko kó fi lè gbọ́ bùkátà rẹ̀ kò sí wàhálà ṣùgbọ́n tó ti yẹ ni pé iṣẹ́ tí ń bá bàbá ti kọ́ máa gbowó lórí ẹ̀ kí ẹ ti máa wá ń jẹ tòbá lè súnmọ́ kọjá pò nìkan kọ́ ni bàbá bí yóò padà di wàhálà rẹ̀ ó lè fi ogójì ọdún àádọ́ta ọdún ṣiṣẹ́ fún bàbá rẹ̀ tí bàbá bá kú kí ni tiẹ̀ ebi gbogbo àwọn ọmọ yòókù náà wà pé wọ́n pín oko bàbá ni àwọn fẹ́ mọ tàwọn ń bẹ̀ ẹ̀yin òní sọ pé à máa mi jẹ́ pé bọ̀dá yìí ní bá bàbá mójútó kù ẹja fílẹ̀ fún wọn darí àwọn náà kúkú gbowó òsùnmọ́ lọ́dọ̀ bàbá tí bàbá fi kú sẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ àfihàn ló tún lè jù ẹ̀yin tẹ́ ẹ̀ mọ kó dá tẹ́ ẹ̀ tó korí ẹ̀yin lẹ́sọ̀ pé ká pín ẹja lọ sẹ̀rí à fà á tó gbogbo olú eléyìí máa gbowó oṣù tí bàbá tó lẹ́yìn ìjà ló ti jẹun. ọ̀dà fọ̀fẹ̀yìn. wọ́n ní ìyàtọ̀ lọ́wà láàrin iye ọjọ́ táwọn àgbà tó ti dàgbà darúgbóbìnrin bíi àádọ́rùn ọdún ọgọ́rin ọdún àádọ́rin ọdún tí wọ́n jókòó fi ṣe ìjà tí wọ́n fi sokó lẹ́yìn ikú ọkọ wọn àti táwọn ọ̀dọ́bìnrin kéékèèké táwọn ti dàgbà tó bẹ̀ ó ṣe lẹ́yìn ikú ọkọ wọn láti fi ṣe ìjà ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ọjọ́ tí kálukú ó lò àbí òsì tó bá yẹ pé wọ́n fẹ́ ṣe ìjà kọ́kọ́ kú ni kò sí yàtọ̀ àtọmọ kólóró àti arúgbó kùjọkùjọ àtọ̀dọ́ kò sí àti gbogbo kálukú wọn sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá ní ti kú o wá pé ikú lọ́pọ̀ wọn bá kú torí kọ́ lọ́wọ́ bá ti sọ ó sì hàn gbangba ó ní walladhina yatawaffawna minkum wa yadharuna azwaj yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa 'ashra àwọn ẹni tí wọ́n ń kú nínú yín tó ń fi ìyàwó sílẹ̀ ọ̀sá yìí àwọn ìyàwó yìí ọlọ́run sọ pé arúgbó kọ̀sọ́pọ̀ máa dé kọ̀sọ́ pé mùsùlùmí nìkan yàtọ̀ sí alùsìtáàbì gbogbo àwọn ẹ̀dọ́lọ́run ló ń gbà kọ́ fẹ́ẹ̀nà tó o ti kú tó fìyàwó kan lẹ̀ wọ́n jókòó oṣù mẹ́rin àjọ mẹ́wàá láàrin arúgbó àtọmọdé nu eléyìí ibi tí yàtọ̀ ti wà ní tí wọ́n bá kọ obìnrin sílẹ̀ ìjókòó ẹni tí ń rí nǹkan oṣù àti ẹni tó rí nǹkan oṣù má àti ẹni tí ò rí nǹkan oṣù rí lọ yàtọ̀ síra ìyẹn tí wọ́n bá kọ obìnrin sílẹ̀ nítorí pọ́lọ̀ ń sọ pé wal mutallaqatu yatarabbasna bi anfusihinna thalathata quru àwọn ẹni abá kọ́ ọ lẹ̀ nínú àwọn obìnrin wọ́n jókòó sí ẹ̀ríṣà lẹ́yìn kíkọ́ ọlẹ́ wọn òdí wọn nǹkan oṣù mẹ́ta. ọlọ́run sì sọ nínú súrọ̀tù tọ́lá wípé tí obìnrin tóun bá jẹ́ ẹni tó ṣe wípé kò yìí tí ì máa ṣe nǹkan oṣù rí àbí ẹni tó jẹ́ pé ti ń ṣerí kò rí má látàrí ogbó ni látàrí ìṣẹ̀lẹ̀ kan ní nǹkan oṣù ọ̀wá fún má rárá àwọn wọn sì nǹkan wọn sì rí ta oṣù mẹ́ta gbàkú. àwọn ẹni tó wá jẹ́ pé oyún làwọn rí ta tí wọ́n tán pẹ̀lú kí wọ́n bí oyún nù wọn. bíbí oyún nù wọn tọ́jú ẹ̀tẹ̀ tí wọ́n bá kọ́ ọ lẹ̀ iná ní tẹni rẹ̀ bá kú tó kú tó fi ilẹ̀ pẹ̀lú oyún nínú àwọn nìkan lọ́jà yọ kúrò nínú ẹni tọkọ bá kú fún olóyún tọ́ba ti lè dí màánù rẹ̀ kọ́lá kó ti dọ́kẹ̀jì ó ti parí o tọ́jà yín ọdún kan gbà náà ló ti parí àwọn fuqaha ìmáàmù Malik oníbọ́jọ́ mẹ́rin gbà náà ló ti parí ìmáàmù Ahmad oníbọ́jọ́ ọdún márùn gbà náà ló ti parí torí pé Malik ló rí obìnrin tó lóyún fọ́dún mẹ́rin tó tóbi Ahmad ibn Hanbal àwọn láwọn arọ́ lọ́dún márùn eléyìí jẹba. wọ́n ní sábà wo àdìsá nàbì sallallahu alaihi wasallam tó ní ẹni tí bá ń ṣètọ́jú obìnrin tí ò lọ́kọ látàrí kọ́kọ rẹ̀ kú wọ́n ní wọ́n ń pè ní armala kìí ṣe kò tí ì lọ́kọ rí láyé kìí ṣe ti lọ́kọ kọ́kọ́ lẹ̀ ẹni tó ẹ kó ti lọ́kọ àmọ́ kú ọwọ́ àwọn àǹkó ẹni tí ọlọ́kọ nì ẹni máa ń sànù irú rẹ̀ yóò dàbí tẹni tí ń sọ sùyàmù ní tí ò sinmi àbí àpèjúwe ẹni tó dí lóru tí ń sọ kìyàmù lẹ́yìn tí ò sinmi tí ò padà lọ sùn. ìyẹn wá wo àtìsí yọ wá wúyàn púpọ̀ láti gba láàdá ńlá tí ń bẹ fẹ́ni bá ti bẹ́ẹ̀. wọ́n á rí obìnrin kan tiẹ̀ kú tó fi sílẹ̀ lọ òun wá sọ pé àánú tó ń fẹ́ ṣe fún ọ ni pé ọ máa bẹ lábẹ́ o àwọn àdìgbò ni ó ti bẹ lábẹ́ rẹ̀ ọ máa fún jẹ alágbàfọ̀ àbí ọ máa bọ́ ọ lọ sọ àbí ọ máa bọ́ sọmọ ọ̀dọ̀ pé òun ọ̀fẹ́ títẹ́ tó ọba ti fẹ́ láṣà inú àánú náà lọ wà àmọ́ kò dàbí ẹni tánàbí ń sọ torí ẹni tánàbí ń sọ yín ń sànú ẹni tí ọ̀lọ́kọ máa òun ń sànù rẹ̀ kò fi gba return àmọ́ àwọn ọkọ bá tóyàwó wọ́n ń gba return àbí wọ́n gba return ẹ̀ tọrọ àwọn jẹ́ bó ìwọ ọkọ ni wọ́n ń sọ mbẹ́ ẹni tó sànù ọlọ́kọ kò gba return Anything wọ́n fẹ́ sànù rẹ̀ ọwọ́ àfilẹ̀ lílẹ̀ ọdọ̀ tí ó fẹ́ lùbọ́ lẹ́kọ̀ọ́ rókà ó gbé wéjú wá kọ̀ hàn dépò pé yóò ṣe bẹ̀. sọ́sọ́rọ̀ àbúrò ní sọ́rọ̀ bàbá aláàánú. ṣé gbogbo lẹ́lẹ́ ló fílẹ̀ máa ń tọ́jú ọdún? àánú tí mo ní mo fẹ́ sí. torí kò ń jẹun kábàámọ̀ báyìí rárá àánú kí ni dé rọ́ọ̀sì. mo rò pé sọ̀rọ̀ kó nà bọ̀ gbálẹ̀ ọbọ̀ ọrùn ọbọ̀ ọ̀sẹ̀ o tún yá o tún ti lálẹ́ oníkọ́ máa bọ̀ fa oríkánú rẹ ti ga pọ̀ jù àánú rẹ ga pọ̀ jù èyí ẹ sàánú tó pí àánú tó pure tó fi gba aládà ó retí return náà. kò burúkọ fẹ́ o àmọ́ kò bọ́ sábẹ́ lábẹ́lẹ́ náà. Vale. wọ́n ní ẹni tó ti kó ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀dá tó bá fẹ́ báyọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀dá wọ́n ní báwo làwọn ṣe lè máa kó ara wọn jánu pẹ̀lú eléyìí àbí báwo làwọn ṣe lè kó náà ní jánu pẹ̀lú wà. akọ́ni kọ́lọ̀ ló máa ń tún yàn dé èèyàn sì máa bẹ́ lọ bákan méjì nìwà wọ́n máa ń bíyàn máwàárí wọ́n máa ń bíyàn láì níwàárí mọ̀tò pé ńgbà téèyàn bá dá ilé yẹn pọ̀ tó ẹni tó wá jẹ́ kọ̀ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀dá tí nǹkan kan bá pa yín pọ̀ pẹ̀lú ẹ̀ ẹ fi sùúrù kan ọ̀rọ̀ yẹn torí ẹ bá lẹ́ẹ̀ máa dá síbi inú ẹ máa jà ẹ máa jà a sì mọ̀ pé tá a bá ti mọ̀ wà fún níwà òní síjà àmọ́ ká mọ̀ ìwà fún níwà ká má bàa gbà wọlé òní máa jíjà rẹ̀ wọ́n ti mọ̀ pé ẹnu rẹ̀ dọ̀tí bí ọ̀rọ̀ sísọ mọ́tò ó dùn ọ́ tí wọ́n bá ti rí pé nǹkan kan kọ́ pọ̀ pẹ̀lú rẹ̀ àmọ́ nígbà tí wọ́n bá ti lóde ó dùn ọ́ ọ̀dà dúpẹ́ máa jà kíkà rẹ̀ lé ìjà bó ṣe gbogbo àti bá sì lè sọ afún kí nǹkan ọmọ tó ọkọ pẹ̀lú rẹ̀ ló ti dà ló ti dà náà. wọ́n ní mọ́ṣáláṣí kan bàbá ọ̀kan nínú jàmá mọ́ṣáláṣí kú àwọn jàmá mọ́ṣáláṣí wọ́n dìde wọ́n pẹ̀lú rẹ̀ wọ́n sojú ṣe àti ṣe sọ̀láàtì jànáza sí bàbá rẹ̀ lára lẹ́yìn tá a ti gbé bàbá sí tán àwọn jàmá ọba ń kópa nínú gbogbo àdádálẹ̀ lá ìjọ kẹta ìjọ kẹjọ àbógójì ọjọ́ wọn bá ń kópa ń bẹ. gbàtó tí wàá ṣe ọjọ́ kẹjọ bọ́ sẹ́yìn ó sì rí i pé àwọn jàmbá mọ́sálásí wọ́n dẹ́yẹ sóhun wọn bó ń jẹ oúnjẹ olóògùn ọwọ́ ara bisikíìtì ọ̀rọ̀ àwa sí mọ́sálásí lẹ́yìn ìjọ kẹjọ. pétọ̀ òun fi ṣe sàrà fún bàbá òun kọ́lọ̀ ọmúládà sàrà lọ bá bàbọ̀ jọlọ mọ́sálásí wa kún méjì lórí ọ̀rọ̀ bisikíìtì ètí oúnjẹ òkú ọ̀bá tọ́ tí ọ̀bá dáa ṣé bisikíìtì òkú sì <laughs> ṣé bisikíìtì òkú tọ́ lédè kúkúrú eléyìí bí kí ẹni tó fẹ́ jẹ bisikíìtì gan ọmọ lè jẹ kúrò àwọn kan lè jẹ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan kálukú ọ̀sán lè jẹ wọ́n á gbé sínú ààyè ìgbé nǹkan pamọ́ sí ti mọ́ṣáláṣí wọ́n á bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ ẹ lákùn kí ni ká ṣe sí bisikíìtì yìí o ọjọ́ béèrè ẹ má jẹ bisikíìtì la fẹ́ máa jẹ ṣé mọ́ṣáláṣí wọn ti máa ń ṣe sàárà ni ẹ pé náà ṣà wà láti máa ń sọ pé wọ́n gbé sàárà àwọn dayọ kọjá mọ́ṣáláṣí ṣé mọ́ṣáláṣí lè sàárà ni wọ́n lè ké kínní kan ọ́ tálákà jòkúté ṣọ́ọ̀ṣì lọ torí wọn gbé sàrà lọ ṣọ́ọ̀ṣì lọ́sọ̀láṣí nílé sàrà mọ́ńbẹ́ ánà máa gbé sàrà àrùn kíláàsì. tọ́n tó ṣẹlẹ̀ ń tẹ̀yẹ̀ ni pé ọ́ ń dọ́gbọ́n fún yín lóúnjẹ òkú yìí ẹ bá fẹ́ jẹ lámàlà àtọ́bẹ̀ ẹgbẹ̀ ẹ jẹ bisikíìtì ẹ dákun bí ẹ bá fẹ́ ṣe sàrà wọn aláìní wọn ni ẹ ṣe sàrà o wọ́n á fẹ́ fi bisikíìtì náà ṣe sàrà á máa ní kí ò ní àwọn oníkẹ́ fún lára rẹ̀ kẹ́ni kọ́lọ́ wọn mú lọ bá bàbá yín ìwọ́n á ṣe pọ́wọ́ àdọ̀gbọ́n wa fún wa ní bisikíìtì jẹ nígbà tá a ti jà mọ̀ láì jẹ bisikíìtì ẹ má jẹ rù lé ìjẹ bó ṣe jẹ lẹ́yìn tó bá fẹ́ ṣe sàrà aláìní lẹ́fún aláìní lẹ́fún sàrà lé ìjẹ bó ṣe jẹ nù. wọ́n ní wọ́n fẹ́ẹ́ ṣe nà sí àfẹ́ nìkan ìyẹn wá mú ọ̀rọ̀ tó lùmọ̀ kan sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ kan ìyẹn wá gbé tó ṣe déédéé nà sí àfihàn fẹ́ ṣe fún ẹni tí wọ́n fi ṣe nà sí àfún déédéé bẹ́ẹ̀ lè yàn kàn fi ránṣẹ́ sí ṣé ń tẹ̀yàn ṣe dáa. eléyẹn ó ní í ṣe pẹ̀lú kí lẹ gbé nínú ọ̀rọ̀ ẹni tẹ́ gbé ọ̀rọ̀ rẹ̀ nítorí pé ẹ mọ̀ pé ṣé máa ń gbé ṣé máa ń gbé yẹn àwọn bloggers wọ́n fi dá wàhálà lẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣé máa ń gbé yẹn àbàbọ̀ ni wọ́n máa ń gbé ẹ̀yin ẹ̀ṣẹ̀ṣẹ̀ káwọn èèyàn gbọ́ gbòdánilẹ́kọ̀ọ́ yẹn láti bẹ̀rẹ̀ dókun ẹ̀rí pé ẹ̀kọ́ làwọn èèyàn bá kọ́ ń bẹ̀. yàtọ̀ sí tẹ́bá ti kébi kan tẹ́bá ti kébi kan tẹ́bá ti kébi kan wọ́n kàn pa akọ́lélé lórí pé wọ́n ṣe fún àwọn alágbájá lẹ́nu fún wọn lẹ́nu báwo. wọ́n ń fi eléyìí dá fìtínà tó pọ̀ lẹ̀. wọ́n wá mú ọ̀rọ̀ tẹ́yìn ń sọ láti mú káwọn èèyàn gbẹ́sìn òdodo yé wọ́n á sọ ti tí fi máa dá wàhálà lẹ̀ à ọyẹ káwọn èèyàn bẹ̀rù ọlọ ọyẹ kan bẹ̀rù ọlọ gbogbo ọjọ́ sọnù ìdánilẹ́kọ̀ọ́ yẹn kọjọ ńlójú kọta lọ́dọ̀ rẹ̀ bí ètò ìdá wà lára yọra ké nkankan ni èmi ọmọ bí tọrọ ti ń bọ̀ èmi ọmọ bí tọ parí ọwọ́ tí wọ́n yọ tó bá ti gbé bẹ́ẹ̀ báyìí wọ́n fọ́ lẹ́nu dànù. subhana allah ilaam yọra fi dá wàhálà lẹ láwùjọ fi dá fitinà láàrin ọmọ èèyàn. ìgbà míì tó bá ipò bá ṣe sùúrù ìdánilẹ́kọ̀ọ́ ìwákàtí mẹ́ta ni dípò tó fi mú ọ̀rọ̀ sẹ́jú kan tó fi dá wàhálà rẹ̀ ọba gbọ́ láti fi tó ti dìnnà tó fi wá kojú ọ̀fẹ́ tó fifteen minutes fẹ́ràn kéyìn yóò ti kọ́fà gbogbo ẹni tí ó jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n fi dá wàhálà rẹ̀ yẹn kó yé dáadáa kò ní wá dá wàhálà wọ́n tọ́ra pé fíú wọ́n ní kí n pọ̀ kó dùn. tókì lọ́bẹ̀ fìtínà owó gbórí eléyàn ti pọ̀ ní ìsìn àwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ tí ò ní ti pẹ̀lẹ́ sìn lọ́yẹ kí wọ́n máa lu ọ̀rọ̀ wọn fúnrú nǹkan bá wọn lẹ́ni tí ń bá yín sọ̀rọ̀ ẹ̀sìn kíkẹ́ gbẹ́sìn ọlọ́wọ́n bá yé kẹ́ jìnnà sí pàápàá rádaràdà ránran játíjátí tó kò sáǹfà nínú kẹ́ wọ́n á máa gé ọ̀rọ̀ rẹ̀ níbi kẹ́ gé ọ̀rọ̀ rẹ̀ níbi kẹ́ gé ọ̀rọ̀ rẹ̀ níbi ló kọ pé wọ́n fẹ́ fi dá wàhálà ṣé wàhálà lọ̀rọ̀ táwa ń sọ la fẹ́ fi dálẹ̀ àbá fẹ́ fi palẹ̀ wàhálà mọ́ àwọn fẹ́ fi palẹ̀ wàhálà mọ́ torí wàhálà ti wà tẹ́lẹ̀ náà tó ẹ̀kọ́ ẹ̀sùn táwa ń kọ́ àwọn èèyàn a fẹ́ fi palẹ̀ wàhálà mọ́ torí káwa fẹ́ fi dá wàhálà mọ́ èèwọ̀ tí sùkọ́ ni wọ́n ń lò àwọn kéékèèké tí wọ́n ń dáhùn wọ́n fi ń dá wàhálà lẹ̀ torí kí ẹ máa fẹsẹ̀ tọ́ ní tẹ́lẹ̀ náà kò wú ẹ̀sìn ọlọ́wọ́ bọ́ tàkà wọ́n wá ń lò wọ́ lóríṣiríṣi ọ̀nà láti fi máa dá rógódò sílẹ̀ láti fi máa dá rógódò sílẹ̀ pẹ̀lú eléyẹn fẹsẹ̀ ń tọ́ta o ẹni tó fẹ́ tún ṣe náà gbogbo ìdánilẹ́kọ̀ọ́ ni kò sì ránṣẹ́ sí tó náà bá gbọ́ láti bẹ̀rẹ̀ dókun ibi tí ó ti bá wíyọ́ pọ̀ ju ti wọ́n lérò lọ ntí ó rí múnú rẹ̀ yọ pọ̀ ju tó lérò lọ àmọ́ tó bá yẹ pé ibi kan tó tí wọ́n ti fẹ́ kọ̀rẹ́tì ẹ̀ náà ló fi ránṣẹ́ ntí ó máa sọ ní pòǹpù yóò sọ pé àwọn àfa rẹ̀ tó rí yín ọ̀jọ́ pé òun mo rò pé yé ṣàṣẹ jẹ́jẹ́jẹ́jẹ́ ni àfa rẹ̀ náà jókòó lé tiẹ̀ wọ́n á tó rí yín ọ̀jọ́ pé òun lọ́tò wọn bá ṣe fún yín wọ́n lọ́mọ ṣe tó kókùn màbáyà rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ni kò fi ránṣẹ́ sí ló ti ń ẹjọ́ gbọ́ ní ìsìn ẹnìkan sàlù àlà kọ́ mojú bọ́ pé ojú bíbọ́ nìkan lẹ́yìn ọkàn wá sọ́dọ̀ rẹ̀ lẹ́sọ̀ pé bàbá ẹ wò ó sá mojú bọ́ àbá mojú bọ́ àbẹ́ ẹ sọ pé bàbá ẹ bá ní wo àlù àlà yìí sáà máa ń ṣe àbá máa ṣe láti ọ̀rẹ́ tó kùn ún. sẹ́wọ̀n pé ntí wọ́n ń rò ní kójú nìkan ni ọ̀mọ́ abọ́ ó lè jẹ́ pé látòrí ọwọ́ látòrí bá a ṣe ń yọnu látòrí bá a ṣe ń fọnisímú láti orí bá títí ní parí àlùwàlà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ màmá sí. òun sì ti mú nǹkan tí ó mú bẹ̀ yọ mọ̀ pé ẹ̀ẹ́dọ́gbọ́n tó ń ṣe ni àmọ́ láì jẹ́ kí ẹ tójú èébú kọ wípé aláìmọ̀kan ni. ìrẹ̀ tó bá tún yàn sí tó bá tún ra jábì kan tó jábì kan tó jábì kan lọ́dá sí ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní gbọ́ correction. nítorí tó dájú ni pé ó ti wọn máa ó ti wọ́n máa fi ikú ránṣẹ́ sí àbí òye wa wọ́n dàbí ẹni tó pè é ẹni tó ní ẹ̀dá kù àwọn fẹ́ kẹ́ ràn àwọn lọ́ọ̀nì fọ́kẹ́nì ẹ bá wọn sọ ẹ bá wọn sọ fún bàbá wọn kí n táwọn ṣe wọ́n bẹ́ sí wọn lọ́ọ̀mù wọ́n yé fúnlẹ̀ máa wọn ah, ah, àì báyàn ti sẹ̀rù rẹ̀ mo rò pé yé àwọn ìbáyàn ti sẹ̀rù rẹ̀ títa bá ti sọ ọrú ẹ̀rí ẹgbẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹgbẹ́ lé wọn lọ́wọ́ kí wọ́n abáwọ̀ pé Baba, rẹ̀ wọn náà bọ̀ pé ìyá rẹ̀ wọn náà bọ̀ pé kí n pé kí n ọlọ́mọ àdìlẹ̀. torí etí bàbá kọ̀ọ̀kan sọ ni ókè wọ́n ló ti ọmọ mi lọ́yàn. sẹ́wọ̀n <laughs> pé sínà ló ka ẹ̀sìn tó máa ń ṣe kú. gbogbo wọn sọ nọ́mbà rẹ̀ ọ máa ti gba ìpè mi ọ sì gba ìpè mi ẹ̀hẹ́n kó oṣù tó sùn ọ́ bá pè àtẹ̀pé ní. kí ló dé torí ẹ̀sẹ̀ bá kọ́ pé sẹ́yìn náà bá bọ̀ kó ní jẹ́ gbádùn wọ́n kàn máa mú yín kọlu àwọn èèyàn ni wọ́n máa gbé yín kọlu wọn wọ́n máa gbé yín kọlu wọn tó eléyìí túmọ̀ sí pé ẹ má jábì kan kékeré báyìí gbogbo dánilẹ́kọ̀ọ́ yẹn ni kẹfì ránṣẹ́ sí wọn eléyìí jábì sí jẹ́. السلام ọlọ́mọ tí ń lo hijab bàbá wa gba hijab lórí rẹ̀ jù wọn á mọ ọ̀nà tá a ti ẹ̀ lé gbà tá a lé ti kọ́ ju pé òun kọ́ lọ́mọ lọ bàbá tí mo kéjà àbùtọ́ ọmọ wọn ni òun kọ́ lọ́mọ ah, ọlọ́run kọ́ yà wáyò tó ọmọ orílẹ̀-èdè tí bàbá ti kọ̀ lọ́mọ wa fẹ́ ní ọkọ tani ó ti wọlé àwọn tó bá jẹ́ ẹ̀gbọ́n àbábọ̀ bàbá rẹ̀ lọ́kàn táwọn náà bá láwọn kọ̀ ọmọ tí ẹ̀gbọ́n àwọn àbúrò àwọn ti kọ̀ lọ́mọ àwọn ò lè fi lọ́kọ á jẹ́ pé àwọn ọmọ ìyá obìnrin lọ́kùnrin táwọn náà bá lọ́mọ tí bàbá àwọn ti kọ̀ lọ́mọ àwọn ò lè fi lọ́kọ àwọn náà fẹ́ kí bàbá pa àwọn lọ́mọ kò sí wàhálà wìláyà rẹ̀ ti di wìláyà tó ń islámíyà àwọn olórí àwọn mùsùlùmí yóò fi lọ́kọ̀ ilé ìjẹ́bù ti jẹ́ eŋti ọba wa mú wa mọ̀ pé lóòótọ́ nítorí hijab nítorí tilbab tọ́mọ bá ń lò à ń rí àwọn òbí tí ń sọ pé àwọn ọkọ wọn lọ́mọ àrà àwọn òbí tó yẹ pé wọ́n ṣàìdásọ́mọ kọjá sísọ ó yẹ káwọn obìnrin tí wọ́n wá ń lo hijab yẹn káwọn náà máa lò lódodo nítorí tọlọ kọmẹjẹ nítorí tí wọn ń wọkọ kọmẹjẹ nítorí ẹtàn jẹ kọmẹjẹ nítorí pé ẹ eh, dáhùn obìnrin ti láyè sínú nítorí kó lè bá a ní ládájọ pọ lọ́dọ̀ Ọlọ́run fún ọjọ́ pé torí tọlọ làwọn ṣe ń lo hijab. wọn lọ sàdéhùn hajj fẹ́nìkan ṣùgbọ́n kò tí ì rí àdéhùn yẹn pé fún tọ́lọ́ fi gbẹ̀mí ẹni tá a sàdéhùn hajj. ṣé wọ́n lè lọ́ọ́ bá ṣe hajj yẹn ó sì máa jẹ́ tiẹ̀ àbí wọ́n lè lọ́ọ́ bá ṣe nù lẹ́yìn ikú làwọn lè lọ́ọ́ bá ṣe nù. yẹn ni pé pẹ̀lú kú rẹ̀ ayé àti bá a ṣe fi wà. wọ́n ní jọba tó máa ń ṣe àpékọ ẹni tí ń ṣe àpékọ yẹn jẹ́ ọ̀rẹ́ èèyàn àmọ́ kò sọ fún èèyàn pàtó wípé òun pèèyàn fún àpékọ yẹn ṣé èèyàn lè tì torí kò dojú pè pọ̀yàn pàtó kéèyàn má lọ bẹ́ẹ̀ ni ẹ̀ sẹ́lọ̀ lẹ́yìn náà kíkọ̀ wò wọ́n ṣe tí wọ́n ń pẹran wọn ní kẹ́ wá wòran torí yorùbá yẹn ò yé mi títí máa ń sàkíkọ̀ yẹn máa ń lọ ni ìwọ náà ní à ó sì wọn ní kọ́ wá jẹun àbẹ́rẹ́ rí nǹkan wọn ni wọ́n ń sàkíkọ̀ torí kẹ́ ẹ má lọ yí tuma gbólò padà wọ́n ń sàkíkọ̀ wọ́n á kí ni wọ́n ń pẹran nìyẹn wọ́n ní ọwọ́ àwòrán wọ́n sọ fún wọn ní kẹ́ wá jẹun nítorí pé àwọn bímọ wọ́n pa àwọn èèyàn wá jẹun nítorí pé àwọn bímọ àmọ́ wọn ò pé ọ́ wọ́n á ní títọ́ ọ̀gá lọ twenty four rẹ̀ rẹ̀ lẹ́nu sí obìmọ yẹn ṣé kò burú bó burú báwò ìsìláàmù ọ̀gbà kọjá torí tójúbọlé ẹran lé núrù àbẹ́rẹ́ rí nǹkan mọ́ gbọ́ ọ̀ irú ẹ̀ tó tójúbọlé yẹn nítòfin sọ ni pé wọn gbọ́dọ̀ fọkà lọ ambọ̀sibọ́sí ọ̀dọ̀ mo rò pé yé pé a ẹ wò wá àwa náà ń bẹ́ ń bì wọ́n kàn mọ́ lójú ni wọ́n á ní ká dúpẹ́ pẹ́ ni tó rí ni ṣe ń mọ́jú àwọn èèyàn náà ní òkúkú wo bí dára wọ́n mọ́ lójú àmọ́ ò ní jẹ torí you are not invited rò pé yé wa òfin tẹ̀rí àná wọn ọ́ má lọ ọmọnì tí ń pè ó ní gbogbo kálukú ó máa fẹ́ wá kọ́ wa alhamdulillah wọ́n sì mọ̀ pé ó wù ọ láti lọ lọ ọ̀sẹ̀ lọ ilé ìjọba ti lọ. ẹlẹ́ni ọ̀sán lámà ó fi já wọnú ilé onílé wọ́n pe nítorí bá gbìyàn lèèyàn lè ṣe fún síbẹ̀ bí ti kẹ́ pápọ̀ mo rò pé yé àtòrí pé bóun ṣe ń béèrè ti tọ́jà o yóò ní kẹ́ ẹ lù ú o sì ní kẹ́ ẹ pa àmọ́ ó lè kàn àbùkù ó lè kàn àbùkù torí pé anybody tí wọ́n bá béèrè yọ̀ǹda àti wọlé tí wọ́n ní kọ́ wọlé tọ́ba lọ wọlé òun ló pè fàbùkù lọ́kàn àbùkù yẹn náà sí. ìpè tí mo bá fi lè títí mo ya tí mo bá tún yọ ọ àbí òye ọ sẹ́mi ọ̀kẹ́ tí ì sọ bẹ́ẹ̀ sí. à oní òtí kọ́kọ́ ti tàbí à ẹ̀hẹ́n ó ti tó bá wọn. Olùkọ́ àlọ́ ti sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá sọ pé ẹni tí ń yọjú wọnú lé lé. Bàtà ọmọ, dẹ́rù ọ̀bà ni wọ́n má mú èso kí wọ́n fi ba ojú rẹ̀ jẹ́ nítorí tí màá sẹ́nu òfin ọlọ́run á pé wọ́n yọjú wọlé ọlé ẹ láti kí ló ti ẹ̀fẹ́ wá dé ó fẹ́ rúpa má bẹ̀ wọ́n má bàa jí gbé mọ́ lọ tẹ́ bá mú èso tó fi dédé ìhòyún sẹ́kì bọ́nú ẹyin ojú rẹ̀ tí wọ́n yin tí wọ́n yin tómi ojú rẹ̀ dànù nítorí wá ń kọ́ lójú rí kíkálukú sùn ilé ìjẹ́bù ti jẹ́ ìwọ ò ní fẹ́kẹ́ nìkan kan yọjú wọlé rẹ̀ kí ló ń yọjú wọlé ó lé sí. asalaamu aleykum yóò bá lẹ fún tó dáhùn báyìí ó ti wà nù yàrá ẹ jáde wọn kẹlẹ pé yóò bá rẹ ẹ máa ti nù ní bí kò bá ṣé mo ti ní kí wọlé ẹ sálámà ṣé mo ti dáhùn báyìí ẹ mo ní ọ̀kadà dáhùn náà ni ẹ jáde ẹ jẹ́ kí n dáhùn kí n sì jáde ní ẹ jáde adúlò mi èwo lájú mo rò pé yẹ tani wọn fọ lájú ẹni wọn gbọ́ pé lájú tẹ à kò tún tẹrù ẹ wò má tẹ fún amẹyìn ẹ má bẹ̀rù pé à wọn máa kókó lu ọ̀dọ̀ kọlọ da alábà wọn ó da ṣẹṣẹ tún mi o àmọ́ mo rò pé yẹ kí n lọ ẹ dákun ẹ jáde dáa mùsùlùmí làwọn nítorí pé ìnàmá jùlọ ìsẹ̀dáàlù mi ẹ̀jẹ̀lẹ̀ bọ́sọ̀ bẹ́ẹ̀ lànà bisimilá àṣìlá ń sọ. wọ́n ní ẹ máa gbà yọ̀ǹda kẹ́ ẹ tó wọlé ó lé nítorí ẹyin jù ní. ètò nílé ọ̀fẹ́ kẹ́yin jù rẹ̀ orí pọ̀ nǹkan mọ́bà lọ rí. ilé tẹ̀sí yẹn àṣírí ni ilé kálukú àṣírí. kí ló pé ẹ̀yin tẹ̀ tilẹ̀ ń lé ẹ sọ̀kọ́ tilẹ̀. ìyẹn kẹsẹ̀ já wọnú lẹ́yìn sẹ́wọ̀n ọba yín kò mí sí ọ̀yẹ̀kọ́ bá yín yọba yàwó yín níbo tí ọ̀yẹ̀kọ́ bá yín ọ̀dà ní ìsinyìí báyìí à ó burú o wàláhì ó burú ọkàn bá péyàwó rẹ̀ jókòó kò sásọ lára rẹ̀ nítorí pé òun àtọkọ rẹ̀ wọ́n jọ jókòó sílẹ̀ pé kílẹ̀ yín ṣe ń bẹ̀ ọ́ ẹ̀yin ọba sá lọ kú òfin lù ẹ sì fẹ́ lé kú òun polórí lọ ajá lójú ààrẹ jọ sí. àwọn èèyàn wá ní mọ́tò ṣẹlẹ̀ pé akínlódé okòrìrọ̀ ọkùnrin <laughs> kọ́ àlọ́ lórí ikú lèèyàn. tòkọ́ mọ́ bàtò lórí ikú yẹn ẹ máa gba ayọ̀dá kó tó wọlé olé kìí ṣe lé wọ́n gbọ́ nígbà sẹ́ni kàn já wọnú ilé rẹ̀ báwọn. lẹ́yìn náà ilé àwa Yorùbá ṣe jọ pọ̀ wọn ò ráyè fúnra wọn ní yorùbá lẹ́fù haúsá wọn kàn nílẹ̀ haúsá wọn kàn rọra ta kìnnì kan sẹ́nu algarara irú sakasaka àmì ìjọ jẹ́ bí aláṣọ báyìí kọ́lá bọ́ ẹ̀kọ́ jẹ́ oní sakasaka wọn bá ta sẹ́nu ọ̀nà báyìí bá àṣìká déédéé ìdìní ìyẹn wọlé yàtọ̀ pẹ̀lú yọ̀ǹda wọlé wò láìsọ̀ láìsọ̀ bá jẹ́ kùmà wọ́n kọ́ ló tún sọ tó dárú ẹ̀wò mọ́ láyé ẹ̀. gbogbo ẹ bá ti rí sáà tásán à lọ́ba sàlámù aleykum sàlámù aleykum ó pé fi kíbi téèyàn bá mi lé kó lè máa gbọ́ mò ń béèrè áùdù áùdù ò sí lé yóò bá yóò ti ti wọnú lé lọ sílẹ̀kùn wò pé ó ti jáde. <laughs> torí ẹ̀ gbogbo orú àwọn àṣà kọ̀bá islam lọ àṣàkáṣà lásán ni kọ̀bá islam lọ olùjẹ́ bó ti jẹ́. ọlọ́run tó ti tó igi lọ́kùnrin àbí lóbìn tó bá ka mọ́ pé ń ṣe jìnnà kí ni ìdájọ́ rẹ̀ sẹ́rí àbá wà tá à ń lò náà ni wọ́n á kàn lò sẹ́rí à wọ́n sọ wọn lóko títí tí wọ́n fi kú torí kí lọ́ọ́ tó bá kó sún ọdẹ dìbò náà mọ́ kí lọ́ọ́ ń wá láti rórìta mẹ́ta rí mẹ́rin láti rí mẹ́fà láti rórìta mẹ́jọ lẹ́yìn oríta mẹ́jọ ńkọ́ oríta kóríta ló ọjẹ òkúté kù òfin ọlọ́run ọba nìyẹn orí rẹ̀ ayò sí fún bàjẹ́ nínú ẹ̀sìn Islam ẹni tó ti lọ́kọ tí ò ti níyàwó gan wọ́n jẹ gbọgbọ́n á tún á gbé wọn pamọ́ fọ́dún kan náà tó kọ̀rọ̀ tó bá gbé nu yàrá láti lù wọ́n òṣìṣẹ́ pàǹgbé ní pamọ́ ó tún sẹ́pẹ́rẹ́ wọ̀lìyẹ́ ṣẹ̀dá àdàbọ̀húnmá kọ́ ìfẹ̀tùmọ̀lẹ́mọ̀mìnì ẹ jẹ́ kápá kan náà múmi ní kí ìyàtọ̀ ti jẹun sojú wọn. bí wọ́n parí sọ̀láàtì ìjùmọ̀ àmọ́síláàdì dubai wọ́n kàn kéde lẹ́yìn sọ̀láàtì ní pé ẹ̀yin ẹ̀ má ti ti fa o. àwọn kan àtàǹtẹ̀ sófin ọlọ́run nípa ìdìnnà àwọn afẹ́ mófin iṣẹ́ lórí wọn. a ti kó àwọn òkò kalẹ̀ ẹ̀kọ́ kálukú yóò fi sọ wọn lóko títí tí wọ́n fi kú ilé ìjẹ́ ẹ̀sán tọ́lọ̀ ní ká fi san irú wọn láti ayé bì. a ẹni ọba ti plan pé ń jọ náà náà ṣe jìnnà ìdí rẹ ọ̀rọ̀ ṣe eléyìí fún òyì kìí ti kọ̀rọ̀ bọ́jẹ́ gba náà ní ojú gbogbo yẹn ló ti jẹ́ torí kẹ́lómi náà lè ba àkọ́ra rẹ̀ pé kò wọ́n jìnnà sí bàjẹ́ kó sì jìnnà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب